أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله يخلف المعاد إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك هم وقود النار كذاب آل فرعون والذين من قبلهم كذبوا بآياتنا فألقاهم الله بذنوبهم والله شديد العقاب أعوذ بالله من الشيطان الرجيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أصفوا نجتا إتي ọlọ́run lọ sọ Al-Qur'ani kalẹ̀ fún rẹ̀ ànábì ó wà nínú ẹ̀ àwọn ááyà tó ṣe yí pé ìtọ́ka rẹ̀ ó clear ó hàn ihun tó sọ yé àwọn gẹ́gẹ́ ní ìpínlẹ̀ tíra tí a máa lò nínú àwọn ìdájọ́ ẹ̀sìn ìyẹn ni pé àwọn áyà tá a lè pè ní mọ̀sítàmáàt òun lá máa lò fún ẹ̀tọ́ ní kínní èèwọ̀ ní kínní ọlọ́run wá ní àwọn ń àwọn áyà náà àwọn èyí tó ṣe yí pé ẹ̀kúnrẹ́rẹ́ ìtumọ̀ ọ̀dọ̀ ọlọ́run ló wà ọlọ́run wa sọ fún wa pé ẹ̀rọ ara wọn ẹni tí ìfikún níbi òdodo tó bá wà lẹ́mìí wọn. فأما الذين في قلوبهم شيء ويتبعون ما تشابه منهم ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراجعون بالعلم يقولون آمنا به كل من عند ربنا ẹ̀wọ̀n ara wọn tún ṣe wípé ìfìkú ò níbi òtítọ́ bá ń bẹ lẹ́mìí wọn. àwọn èèyàn máa lọ tẹ̀lé. èyí ti mọ rẹ̀ tó ṣe pé ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ̀ ọ̀dọ̀ ọlọ́run lọ́wọ́ ìyẹn ni wọ́n á máa lọ tọpá lọ. láti lè fi dá wàhálà alẹ fáwọn aláìkọ̀tà wọn. kí wọ́n ti máa wọ́n bò ni wọ́n ti máa lọ sọ túmọ̀ tí e ṣe túmọ̀ rẹ̀ túmọ̀ bàjẹ́ tí ò nípìnlẹ̀. ọ̀sẹ́ni tó lè mọ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé irú àwọn èyí tó bá jẹ́ mutashabihati yìí tí ó mọ àlàyé ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ jọ ọlọ́run nìkan lọ. wọ́n rọ́ọ̀ṣì ọ̀nà méjìlá wọ́n máa ń gbà ké aleke kásọ yìí pé wọ́n mọ̀ ya ẹlẹ́mùtà wíìlàhù ìlọ̀lọ́ kájú mbẹ́. ajásí pé mo ta gbà lérò ní pé ìtumọ̀ tí ó jẹ́ ọ̀rí kí ni wí ìtumọ̀ yẹn ọ̀dọ̀ ọlọ́run ni ìtumọ̀ yẹn wà fáwọn mùtàkàrí hàn ọ̀nà bíi ìdágúnlé ìgbàke òun ni káàkiri pé wọ́n mọ̀ yá alámúta wíláhùn ìlọ́lọ́ha wọ́n rọ̀ sí kú lọ́fẹ̀rẹ̀ àìl. وما يعلم تاويله إلا الله والراسخون في العلم. Nítorí sẹ́ni tó lè mọ àlàyé ẹ̀ jọlọ́run lọ, àwọn tó tún lè yé làwọn tó bá jilẹ̀ nínú ọ̀nà afa abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma wa aridahuma wọ́n ní àwọn jẹ̀kẹ́ lára ẹni tí ìmọ̀ rẹ̀ jilẹ̀ nínú àwọn tó jilẹ̀ lómọ̀ ìkẹ́ lára wọn làwọn jẹ́ amagbagbe pa nabi sallallahu alayhi wa alihi wa sallam wọn máa ti bẹ lọ́wọ́ fún afa abdullahi ibn abbas yìí kí allahumma faqihu fi din wa allimuhu ta'wil ọlọ́run o bá ní fọ́ọ̀dù lẹ́mú náà bá sì ní àgbọ́yé ẹ̀sìn wa allimuhu ta'wil àlàyé alukur'an bí kò yá ọ̀sán lẹ́mú náà bá sì ọlọ́run bẹ́ẹ̀ ti ṣe bẹ́ẹ̀ nítorí pé àdúrà nẹ́bí sallallahu alaihi wasallam ọ̀jà àdúrà ẹnikẹ́ni tọ́ba ti ṣe báyìí yóò rí bẹ́ẹ̀ náà àdúrà náà sì ti gbà afáwa wa ni àwọn wà nù àwọn tó jí ilẹ̀ nù mọ̀ yẹn ọ̀nà kejì tá a lè gbà ké nìyẹn àwọn tó wá jí ilẹ̀ nù mọ̀ wọ́n máa sọ wípé. ìkúlù náà mọ̀nà bí. wọ́n máa ní àwa nígbàgbọ́ sí o. kúlù mìíràn kúlù mìíràn jìrọ̀ mìíràn. àti ìtọ́já sí wípé àyà yẹn bá ṣe kà àrídájọ́ mú ń bẹ́ẹ̀ tí aláàlì ni ẹ̀tọ́ ni. àyà yẹn bí wọ́n ti kà á a rí ìdájọ́ agbágbọ́ yí ẹ̀ wípé ìwọ ni wọ́n ti ń sọ fún wa. àti yìí tó já sí wípé ìtumọ̀ ẹ̀ ẹ̀kúnrẹ́ wà lọ́dọ̀ ọlọ́run ọba sùhánà àwọn kẹsùn sẹ́fẹ̀ẹ́ náà lásán àwọn ẹni tó bá já sí wípé. ìyẹn ni pé àwọn ẹni tí wọ́n jí dọ̀nù mọ̀ yẹn wọ́n máa ní àwáṣà ní gbàgbọ́ sí gbogbo ẹ̀ ń jà. gbogbo ẹ̀ ọ̀tọ̀ ẹlẹ́dàá wa náà ló ti wá. alọ́dún wọ̀ mọ́ yẹ zakaru ilà olólè albàbẹ̀. kò sẹ́ni tó wà ní ìsìn rẹ títí gbà wá àyàfà àwọn tó bá nílà káyìí àwọn ènìyàn lẹ tó fi wípé ìdárọ̀ àwòmọ́ yẹ̀tẹ̀bí ọ̀hó ayélujáfẹ́ tọ́ba rẹ̀ tó fi wípé àwọn èyí ti túmọ̀ ẹ̀fúnrẹ́rẹ́ rẹ̀ sáàrí lọ́dọ̀ ọlọ́run ni àwọn máa sọ pé àwa sáni gbàgbọ́ sí ti a tọ́ba rẹ̀ tó fi pé ohun tó ń tọpa kiri àwa gbàgbọ́ àní ìdí àti dọ̀rùn máa wọ̀nyẹn lójú. àwọn ẹni tí wọ́n wá gbà wá sí yìí wọ́n tún máa wá ṣàdúrà yìí fún ìwọ ọlọ́run ìrọ̀bàná. ربنا àwọn yóò máa wá bẹ lọ́hùn ìyá àwọn ẹni tí wọ́n ní láàká yìí yẹn wọ́n máa ní ìwọ náà ọmọ ẹlẹ́dàá wa. àtúnjígé ọlọ́run ẹ̀mí wa máa fi kó níbi òtítọ́ o. تميلها أنا لحق نعم أنت الذي تكره يا أخي تميلها أنا لحق بمتزاهي تاويله الذي لا يليق بنا كما جاب العقول ويقولون أيضا إذا رأوا ما يتبعون wọ́n ní àwọn ni la fi wa lẹ́ni tí ọmọ wa lọ wá ìlọ́mùtùmọ̀ tí ọ̀lẹ́tọ̀ wá fún aya àlùkò aani ìsìnkú mi òdodo ni aya tí ọba mu abẹ ìtumọ̀ tí ọba mu ká máa lọ tún nínú àlùkò aani ìgbà ìkàwé ịga àyẹnu àlà ni ọlọ́run dákun má fi ẹ̀mí tí wàá fún mi òdodo débi ipá máa wá lọ tún kúránì àwọn ẹni tó ṣe wípé ẹ̀mí wọn fì kó níbi òtítọ́. bàdà ìdí ẹ̀dá ìtàlẹ̀. ọlọ́run ọ̀ àdìbá fi ẹ̀mí wa kó níbi òdodo lẹ́yìn ìgbà tó o ti tọ́ wa sọ́nà. àlùbáríkà náà ilé yìí. ẹ o ti tọ́ wa sọ́nà ẹ̀hún tí ń jó ti tọ́. àbúlá náà ní ladùn tàbí yẹn ìgbé kára màtà torí bẹ́ẹ̀ ìwọ ọlọ́run ọba wa ta wá lọ́rẹ látọ̀dọ̀ rẹ wá rọ́ọ̀nà àánú wọ́n ní rahma yẹn ìkẹ́ ni ṣùgbọ́n ìkẹ́ mu tó tẹ́jú ni òun náà ní tẹ̀sí bí tán ní ọlọ́run nígbàkùn táwa lọ́rẹ̀ tẹ̀sí bí tán ìdúró sísìn tá a lè dúró ti òdodo tó yé wa yẹn tá a fi ní máa tú àlùkò àmì bí ó ṣe ká tó. torí bẹ́ẹ̀ ìwọ ọlọ́run ọba àǹtàlíwà sáàbù oníbọ̀ rẹ ni ọ ẹ máa bọ̀ ọ́ ìwọ̀n náà. ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه هذا قراءة تعقل خذ منه ربنا ربنا يا ربنا إنك جامع الناس ولو بلد dájú wọ ọlọ́run ló kó gbogbo àwọn èèyàn jọ. ó ń kó gbogbo èèyàn jọ yányá. ìyàwó mi láì sí ìyàwó mi láàárọ̀ ẹ̀ta sí ó ń kó gbogbo àwọn èèyàn jọ. ìyàwó mi ìtumọ̀ rẹ̀ ni pé àìsí ìyàwó mi níjọ́ kan. لا ريب فيه لا شك فيه أجل الأجل يعني هنا الأجل قلنا القيامة هو يوم القيامة ولا الله قوي يجوز من القيامة وتجازيهم لأعمالهم ọ wá sàn wọn lẹsàn gbogbo sẹ wọn tí wọn ṣe. sàmà wà á rí kàdé bẹ́ẹ̀. gẹ́gẹ́ bó ti sàlùkà wà ní bẹ́ẹ̀. iná lọ láyò fúlẹ̀fúlẹ̀ ní àádá. torí dájú ní àádá oníyàgbà àlùkáwà ni o. inú ọ̀rẹ́ ìdùnnú bẹ̀rẹ̀ bá àlùkáwà dé tọ́lọ́hún ṣe yí pépè ǹdí ọ̀ wáyé yọ wáyé o. bí èrò bá di ẹni kò tọ́ọ̀lì. ẹ wọn ní dáa bá wò báyìí a máa rí níbẹ̀ èyí fàátù anìlèkè tọ́ọ̀mì ẹ rí i pé bí ọ̀rọ̀ yẹn ṣe ń wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ àpọ̀jù lọ́lọ́run ní ọ̀nà tọ́rọ̀ fi tù mọ́ yẹn sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ yẹn bẹ̀rẹ̀ fi rọ́ǹtà rẹ ìwọ ọlọ́run ẹlẹ́dàá wa. màtún sígi polú bànà bá dà ìdí ààrẹ ìtànà ẹ̀. àwọn ẹlẹ́kọ̀ọ́ àwọn oníwèé àwọn sọ pé second test ní tẹ́lẹ̀ èmi ń sọ̀rọ̀ ìwọ ń bẹ̀ ọwọ́ àpàdà ti third test rọ́ǹtà rẹ ìwọ ọlọ́run ẹlẹ́dàá wa adójúkọ ọlọ́run tẹ́lẹ̀ ìnẹ́kẹ̀já ni ọ̀nà ìwọ ọlọ́ọ̀ níjọ́ tó ṣe pé kò níyè méjì nù òun lọ́jọ́ gbèndé àlùkìyàmà ìyẹn ni pé ìgbèndé yẹn dẹ̀ sì máa wáyé wọ́n ní ta bá wò báyìí ọlọ́run wa sọ pé inna Allaha ọ̀padà sọ di rọ́ọ̀ì ẹnì kẹta èmi ń sọ̀rọ̀ ìwọ ń gbọ́ mi mo ń sọ nípa ẹni tí ò sì fi lọ́padà jù ilé ti fàá tù mí akọjú dáhùn ẹ̀ báyìí ọwọ́ apadà di pé ó di ẹnì kẹta. ẹ ó kú ní mo kọjú náà ó di pé mo padà ń sọ̀rọ̀ ẹni tí ò sí ń bí sí kẹta. wọ́n láti ó tún gbé ká sọ pé ọ̀rọ̀ ọlọ́run ọba òun ti ń sọ fún wa òun ni alùpàrọ̀dù mìnàtò àbídáàlì àdúrà ni rọ́bàdà ìdùnnà kàjáàrin ọ̀nà àdúrà ni bí àdúrà ni ìbáyà ni anna hamahum amúrò àfẹ́rà oúnjẹ àlàyé yìí pé àgbéyẹlé àwọn ẹni tí wọ́n ń bẹ lọ́wọ́ tí wọ́n ní làákàyè yìí ìṣe èròǹgbà àwọn ọ̀run ni ọ̀run lọ pàtàkì lọ́dọ̀ wọn torí wal akhiratu khayrun wà á wọ́kọ́ wàlálà àfẹ́rà tó khayrun wà á bùkọ́. والآخرة والآخرة خير فأبقى والآخرة خير لك من الأولى ولا الآخرة خير لك من الأولى والآخرة خير لك من الأولى والآخرة خير وأبقى والآخرة خير وأبقى ìfi èròǹgbà wọn ọrùn yẹn lọ pàtàkì lọ́dọ̀ wọn. nítorí bẹ́ẹ̀ ni wọ́n ti ń béèrè sàbáàtà ìdúróṣinṣin lórí ìmọ̀nà lọ́dọ̀ ọlọ́wọ́n ọba kí wọ́n fi lè rí ẹ̀sìn ọ̀run yẹn. torí ayé yẹ ọjọ́ nǹkankan o ayé kò jẹ́ nǹkankan o báyọ̀ bó ṣe dùn tó á padà kú náà rè é. وما أوتيته من العلم وما عليك جسدا ما يوكوتي سوتو حسن tàbá ní ká wò gbádùn ayé sí tọ̀run díẹ̀ ni. Wàmà òwúdí ìṣòhun ìlà kọ̀lí ìlà. Torí bẹ́ẹ̀, àwọn ènìyàn wá rí fọ́ọ̀rùn ló pàtàkì ni wọ́n ti ń bèrè ìjọ òṣìṣẹ́ lórí ìmọ̀ rẹ̀. Léyà lu sàwábà á, wọ́n fi lè rí ẹ̀sìn ọ̀rùn rẹ̀ ẹ̀rí mọ́ Bukhari àti Muslim wọ́n gbé hadith jáde. فهو شيخان عن عائشة رضي الله تعالى عنها قالت تلا رسول الله صلى الله عليه وسلم عتيلة آية ولا النبي صلى الله عليه وسلم كاية تعكيو دي هو الذي أنزل عليك الكتاب على الله سبحانه وتعالى قال رسول النبي منهم آيات محكمات إلى بẹ́ẹ̀ àwọn áyà tó ti pé ìdájọ́ ẹ̀ hàn ta kọ̀sẹ́ni tí wọn làwọn sọsọlá wa sọ wípé wàyí dárọ ayé tó múlẹ dínà yẹn tẹbi àwọn ọmọ ọtọ ṣáàbà àbíyú tẹ ẹ bá wá rí àwọn ẹgbẹ́ sọ wípé èyí ti túmọ̀ rẹ̀ ojú káka ìwé ní gbólóhùn ṣàgbọ́dọ̀ lọ. tàwọn arẹ nìkan tó fi náà nílò ọ̀tọ̀ fáwọn lọ sáfá bẹ́ẹ̀ láti sin àwọn èèyàn lọ́nà. wọn làwọn sọsọlá sọ pé àwọn yẹn gẹ́gẹ́ bí àwọn ẹni tọ́lọ̀ ọba dá fọ wọn torí bẹ́ẹ̀ aya tá a fi bẹ̀rẹ̀ alo ìmọ̀ràn alif lam mim tabalẹ̀ tó lówó Abi alif lam rọ tabalẹ̀ tó lówó Abi àbí haw mim tabalẹ̀ tó lówó fẹ́ tu abalẹ̀ nìkan lówó fẹ́ tu sọ́ọ̀d àbí nùnù lọ́sọ̀ kó fẹ́ tu gbogbo àwọn fàwáàtì fún sówárì yẹn àwọn arẹ nìkan tó yẹ pé òun ní ìtumọ̀ tóun fẹ́ fi tún tóun á àwọn ẹ̀gẹ̀gẹ̀ lọ́lọ́run sọ torí bẹ́ẹ̀ sọ̀ra fún wọn ìwíkúwì lọ́fẹ́ wí ẹ̀rí kí mo sọ fún wa níjẹta kí a lè irúfẹ́ ni bẹ́ẹ̀ ọgbọ́n sí irú bẹ̀rẹ̀ bá fọ́rọ̀ yẹn kó ní alẹ́ fúlá bíìm aláàbò ní ìtumọ̀ rẹ̀ ẹ̀ta irú ẹ̀ta irú wò ẹni tá a lè sọ sáláńdì ní sàdúrà fún yẹn Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhuma ó tú lẹ́ta irú lóde Allahu àìlẹ́mù bíbọ̀rọ̀ ti yí ìdáríkà. Ọlọ́run lọ mọ ohun tó gbà lérò pẹ̀lú ẹ̀ tó fi kú ń sùn lónìí. nìyẹn tó fẹ́ kó wá ni àwọn tó fi àwọn kan rinlẹ̀ fọ́lọ́run. A kò igi akílọ̀ adé káàmù asọ́fọ́lọ́ òun lójú kí ló dé táàfì máa sọ fọ́lọ́ òun lọ́wọ́ èyí ṣe wá táàfì máa sọ fọ́lọ́ òun bá lójú ọlọ́run lọ sọ fún òun ni kí ni wá ní wàhálà àti mo tọ́kẹ̀ wá ojú pé káṣẹ̀ sọ pé ọlọ́run ní ojúgun ọlọ́wọ́ tọ́tọ̀ sí ní ọ̀dọ̀ tiẹ̀. torí níṣẹ́ àwa lọ́wọ́ ìkúté lọ́wọ́ àbí ọ̀lọ́wọ́ ìkúté nì. ìyá lè torí fífúté lọ́wọ́ bí táwa sọ pé ẹ náà fẹ́ má sọ pé mi lọ́wọ́ mọ́ o tí wọ́n bá ní kí ló dé ká sọ pé bẹ́ẹ̀ ni ẹ fẹ́ máa sọ pé mi àti ìkúté jọ lọ́wọ́ ìkúté lọ́wọ́ ṣùgbọ́n kò jọwọ́ tiwa tába ti wá rẹ̀ gbọ́gbọ́ wípé ọwọ́ yòówù bẹ́ẹ̀ tu bá mi. ìdí náà ń lọ nìyẹn. àwọn yẹn gẹ́gẹ́ lọ́lọ́wọ́ bá sọ̀rọ̀ wọn nù áyà yìí ẹ wá yàtọ̀ lọ́sọ pé bali ẹ̀dá hù bọ̀bù sùúrù tààdì yóò ń fẹ́ káyọ̀ká. àlọ́ tí kò sí pé ọwọ́ òun méjèèjì ó clear ọwọ́ rẹ̀ méjèèjì ilẹ̀ bó ti fẹ́ léyìn fún ọmọ kékeré jókòó ní ìyẹn bá sọ fún pé ọwọ́ méjèèjì àpòníjì yẹn rẹ̀ tọrọ ọmọ náà ní kí ni òun náà lọ́wọ́ méjì òní ṣèdààmú lórí ẹ̀ tí wọ́n kẹ́nìkan wá ẹ bá báwo jẹ dání yẹn ẹ jẹ́ àpò ìlágbára àà sọ wọlé o. wọ́n ń bùkà ya kálukú ẹ̀yà pẹ̀lú máa ń ká ní láwọn lè fi ara tó subhana wa ta'ala amma yushrikun. ẹ tọ́ tó fẹ́ fà á sígbà ní àwọn yẹn lọ́wọ́ bá dáa kan torí bẹ́ẹ̀ fà zaruhun ẹ sọ̀rọ̀ fún ọ. ẹ rí mọ́mú tàbára nínú al-Mu'jam al أنا أبي موسى الأشعري لقد أبي موسى الأشعري أنه سمع النبي صلى الله عليه وسلم قالوا بعد النبي صلى الله عليه وسلم صباحي فعفى أمتي إلى الثلاث خلال آه قل ما أخاف على أمتي إلا ثلاث خلال mi fáyà kankan lórí ìjọ mi ṣe sí mẹ́ta kan ń bà mí lẹ́rù ń pa mẹ́ta lè ṣe sí yẹn ẹ̀rú sì ń gbà sí. ìfẹ́ kọ́ ṣẹlẹ̀ síjọ mi o alákọ̀ọ́kọ́ nù sí sí yẹn. ayò dáhà làwọn mọ̀lì kìtàb. ó ti yí pé àwọn èèyàn kẹ́ máa kọ́ àlùfáàní yóò sì máa yọ ẹ̀rí fọ́ yàtọ̀ sí ti gbèrè. àwọn bàbá wọn wà ń kalẹ̀ yìí. tí wọ́n bá ní àwọn fẹ́ lọ kí àti fún yẹn àwọn èèyàn tí ó dìde nínú bí èèyàn bíi twenty twenty one percent afẹ́kẹ́ sàwákà mọ́lẹ́ gbàdá fi máa lò dé yọ jimọ̀ sí àjogún rẹ̀ lọ́dọ̀ àwọn bàbá wa nígbà rẹ̀ tí wọ́n bá yẹ sẹ́ra báyìí àwọn tí wọ́n sàbí ní ọ̀pọ̀ jẹ́ ní sí tí wọ́n gbà lọ. ìgbé àmì làwọn oṣù tí wà ẹ̀rí tẹ́lẹ̀tẹ́lẹ̀. ṣùgbọ́n ní ti o yàtọ̀ tí ẹ bá wá agboolé kọ̀ọ̀kan ní ìsìn àwọn ẹgbẹ́ yẹn ṣàjáde tí wọ́n dáńdájá náà fọ́ á ní máa ti pọ̀. à ń sọ̀ kálá ní irú ti fi òwú ti fáyà rẹ̀ falẹ̀ òde. àwọn èèyàn ó sì kéwú. wọ́n á kéwú bí ó di pọ̀. yẹn ni pé wọ́n á sílẹ̀ àkáyé wọn lẹ̀ fún ọ̀yà àkóso òfin mi. wọ́n wá ti ó yẹ títí. ẹni tá a wá ń gbòkó nígbàgbọ́ òdodo ni yóò bá bẹ̀rẹ̀ sí ní lọ mú buhari látẹ̀lí kó dìde ọmọ àtúntò kùtù tó ti já sí pé ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé yẹn kò sẹ́ni ọmọ ọjọ́ lọ́hùn lọ àwọn tó túmọ̀ ní kí àwọn tó jìdó nínú mọ̀. yẹ̀kúrò náà mọ̀ náà ti fi kúlò ní àyíǹdẹ̀rọ̀ sí náà. ó làwọn jẹ́ ọmọ ọ̀dọ́ bí aláwa ní ìgbàgbọ́ sí i gbogbo ẹ̀fà tọ̀dọ̀ ẹlẹ́dàá wa ló ti wá. nítorí ìkóhùn nìkan la dé ìsì àbájọ bẹ́ẹ̀ ìmọ̀lẹ́ ni máa ń dáhùn yẹn lójú dé bẹ́ẹ̀ ni wọ́n fi máa ń ṣe kàtìkàtì bẹ́ẹ̀. الذين كفروا لا تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك هم وقود النار Ọlọ́run ní ìnẹ̀lẹ́bí rẹ̀ káfàrú. Ìnẹ̀lẹ́bí rẹ̀ káfàrú. Dádájú àwọn tí wọ́n ṣe àìsí ìgbàgbọ́. Láńtúkì ni a tó lè fa àkàlẹ̀ ọmọ àmúwá ló fún. Àwọn tí wọ́n ṣe àìsí ìgbàgbọ́ sí àyà Ọlọ́run. Àwọn tí wọ́n ṣe àìsí ìgbàgbọ́ sí àwọn ìrẹsì Ọlọ́run ọba. Láńtúkì ni a tó lè fa àkàlẹ̀ ọmọ àmúwá ló fún. Dúkìá wọn tí wọ́n ní kò ní rọ̀ wọ́n lọ́rọ̀ kó o lè fi jíjẹ́ ìyá ọlọ́run nígbà tí a bá dé. wọlé awladuhum min Allah. kódà àwọn ọmọ wọn tó pọ̀ kò ní rọ̀ wọ́n lọ́rọ̀ kó kọ́ sí wọn níbi ìyá ọlọ́run ọba lára arabi tí ò kọ́ mọ́. wàhùlẹ̀ ìkàkùn wàkúlù náà. torí bẹ́ẹ̀ àwọn ènìyàn wo ni wọ́n kú lẹ́nu ọlọ́run náà fún májà wọn náà máa tó kìkì ẹ̀ wọ́n fi yẹn kó náà o ṣùgbọ́n àwọn ẹni tí wọ́n fi kó náà làwọn aláìní gbàgbọ́ wọ́n sì fi òkúta kó náà òun ni àwọn òrìṣà àwọn èṣù kẹ̀kẹ́ kẹ̀kẹ́ táwọn èèyàn gbé káàkiri wọ́n máa ń takò sí wọ́n fi wọn kó náà o ẹ̀rí sí àlàyé eléyìí wà nínú. Yá ayọ̀ ẹlẹ́bí náà mẹ́nu tẹ̀kún lọ tẹ̀kún náà rọ̀ wá kúdò àná ẹ̀jọ̀ ìjára. Fíhà màlà ìka tó ń gbéra sí ìtẹ̀lé. Ṣìdáàdẹ̀. Ọlọ́run sọ nípa tó tàhírìm. Ìgbéyà ayọ̀ ẹlẹ́bí àmàlú kú àǹfùsàkùn wà àlékún náírà. Ẹ̀yin onígbàgbọ́ òdodo. Ẹ ṣọ́ra yín kẹ́ ẹ má wọlé ọlọ́run ọba bákan náà wà àhìlíkún ẹ sáwọn ará lé yẹn kẹ́ ẹ má wọlé kẹ́ ọba àwọn àfọwọ́nítàkùnrin nítumọ̀ rẹ̀ ni pé kíká lóko kọ́kọ́ ọmọ ẹlẹ́kọ̀ọ́ kọ́kọ́ ọmọ ẹlẹ́sìn kọ́kọ́ bí ó sì mọ ọlọ́run ọba bí ó sì tẹ̀lé tọ́lọ́run ọba bí ó sì wà lórí ìlànà nẹ́bì sallallahu alaihi wa alihi wa sallam ẹ má wọ ní ọlọ́run ọba iná wo ni. wàkúndùn àná sùwàlì ìjárọ. tó ṣe yí pé iná yẹn nìyí wàkúndùn àná sùwàlì ìjárọ. ewu tí wọ́n fi kó náà yẹn àwọn èèyàn ní. ìyá màláyíkà tó ń bá ẹ̀rí fún wa ní èèyàn. èèyàn náà ni àti kèfèrí àtọ́nígbàgbọ́ mi ni wọ́n ti kó òde ni. èèyàn ni wọ́n. wọ́n fi hàn pé èèyàn níbẹ̀ yẹn òun náà ní alẹ́kùn fáàrù àwọn kẹfìrí ni o ọlọ́run à ń gbàgbọ́ báyìí láti má sọ wá di aláìmọ́rí o ọjà máa padà sí ibú o àwọn èèyàn kọ̀ọ̀kan tí wọ́n máa ń wò yí pé báyà kọ̀ǹdíṣẹ̀ kan bá wọn tó fi lọ́n parọ́ ẹ̀sìn ọlọ́dàkùn bá ní dáwọn padà sínú ẹ̀sìn o àdáwò tí ọba wa tí ó jí wa ń gbàgbọ́ lọ ọlọ́dàkùn ṣe sùúrù o wọ́n fàdáwò náà kàn wá o èyí yóò tó wá lè jẹ́ nǹkan tí ń dùn wá sáfò fi sùúrù kẹwàá ọlọ́run fi sùúrù kẹwàá kọ́ wá sọ wá lẹ́sẹ̀ rẹ̀ ẹ̀rí àwọn ẹni tó wọ́n fi kó lẹ́yìn èèyàn tó wí òun náà ní kékeré ẹni tó bá sa ìmoore tọ́lọ́hùn tí ọ̀jọ́ lọ́hùn mọ̀ ọpẹ́ tó yẹ kó fi fọ́lọ́hùn kò ní fọ́lọ́hùn iṣẹ́ ní ìlú fún un. wàlìfẹ̀jáàrọ̀ àtòkúta. ẹ bọ̀ bá àgbọ̀n máa sọ fún ẹ dákun ẹ̀fẹ̀ wo òkúta tí àwọn èèyàn sọ di tí wọ́n fi ń lọ ta epo sí àbí wọ́n lọ fẹ́ òrùlé lórí àbí wọ́n lọ fọ́ ọ̀kẹ́ mọ́bẹ̀ wọn ni wọ́n fi kóná. irú ẹ̀ náà ọlọ́run wa sọ nígbà yìí pé ẹ láwọn aláìní gbàgbọ́ tí wọ́n ṣàìní gbàgbọ́ sọlọ́run wọ́n ṣàìní gbàgbọ́ ẹni tó ṣàìní gbàgbọ́ sáyẹn ọlọ́run ṣàìní gbàgbọ́ sọlọ́run. ẹni wọ́n ka Al-Qur'ani fún tó ní kéèyàn gbẹ́nu kìí sẹ́ni tọ́ka Quran ní ń bá wí ọlọ́run ní ń bá wí. lóbi jáde ńgbà tí àyà wà níbẹ̀rẹ̀ Suratul Hujurat ọlọ́run ní ayyuhal ladina amanu la tuqaddimu bayna yadayi Allahi wa rasulihi wattaqullaha. إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا تقتلوا بين يدي الله ورسوله الله يا يوم بعد ẹni ìṣáájú ọlọ́run ẹ máa wò pé asọ́lọ́hún rí iwájú ní tẹ̀lé. àtúfà tí mo bẹ ìrìn ẹdẹ ìlà ìwọ rẹ tó lè ní. ẹ má ṣáájú ọlọ́run ẹ má ṣáájú òjijì àwọn dìde ìfẹ̀bà nẹ́bì ní mọ̀dínà níwájú mọ́sálásí rẹ̀ sọ́wọ́ àwọn yẹn ń tẹ̀lé ni ìtumọ̀ rẹ̀ ní pé wọn gbọ́dọ̀ sọ fọ́lọ́hún wí kí wọ́n láti nẹ́bì wí alájà gẹ́gẹ́ ni àdàbí lìsánì hàn láàbí lìsánì lùmọ́kọ́ọ̀lì pẹ̀lú sèṣì alájà gẹ́gẹ́ lálẹ́ ẹ̀ka gbọ̀ngàn mi mọ́ alájà kò tó mọ alájà mi. bẹ́ẹ̀ náà wà lélẹ́ ẹni tó ń sa ìmoore sí alukọ̀ánì alákọ̀ọ́lé ó ń tọ̀ ń sa ìmoore sọ́lọ́wọ́n bá sùhánà ẹni tó kọ̀ ọ̀rọ̀ ọlọ́run kọ̀tọ̀lọ́ ọmọ wa ní àwọn tí wọ́n sa ní ááyà ọlọ́run wọ́n sa sáwọn òṣìṣẹ́ ọlọ́run ẹ̀rí irúfẹ́ àwọn ènìyàn nígbà tí a bá gbé dúkìá wọn ọmọ wọn kò ní lè rọ̀ wọ́n lọ́rọ̀ kó o níbi ìyá ọlọ́run ọba rárá bí tí o kọ́ mọ́ wa ọ̀la ìka hom wa kú dùn náà. wa ọ̀la ìka wa kú dùn náà. àwọn yẹn gẹ́gẹ́ ló ń wọ́n fò náà. أصحاب آل فرعون والذين من قبلهم قدروا بآياتنا فأثارهم الله بذنوبهم والله شديد العقاب آل فرعون والذين من قبلهم قد إسسية قد gẹ́gẹ́ اسسيه ìṣesí ọmọlẹ́yìn ìsìnàwó rẹ̀ ni o. Àtàwọn tó ṣáájú wọn. Nínú àwọn ìjọ táwọn náà takọ ọlọ́run, wọ́n takò jíṣẹ́ ọlọ́run bí àwọn Ádàlì Fúlá. Àwọn ìjọ Nàbí Láyé Hóòd tọ́lọ̀ ọba padà pa wọ́n rẹ́ nípa pé wọ́n kọ́ tọ́lọ́run, wọ́n kọ́ tòjíṣẹ́ ọlọ́run ọba Hóòd. Bí àwọn Sàmúùsì ìṣesí àwọn aláìní gbàgbọ́ tí wọ́n kọ ọ̀rọ̀ ọlọ́run ọba tí wọ́n kọ tòjúṣe ọlọ́run ọba yìí náà ọjọ́ tàwọn tó ṣáájú wọn bí àwọn ọjọ́ sọ́ọ́lẹ̀ tó ń pè ní ìjọ sàmúhùn bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ tí wọ́n náà ti rí. gbogbo àwọn eléyìí náà wọ́n pe àyà wa wọ́n pè nírọ̀. ọlọ́run wa padà gbá wọn mú ìtumọ̀ rẹ̀ ní pálọ̀ wọn bá pa wọ́n rẹ́ pẹ̀lú ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n dá. wọ́n ní wàlẹ̀ jùmúlà ìyẹn ni pé sẹ́ńtẹ́sì mọ̀fásirọ́tù ó ṣàlàyé ìmọ̀ kọ́bùlà ha ìwọ̀n tó ṣáájú ẹni. torí bẹ́ẹ̀ ọlọ́run ọba lè níyàwó ẹni tí bá ń wò yí kí ọ ìbíyà ni ìyàtọ̀ ló yàtọ̀ sí sáyé bí ti gbádùn ayé sí yàtọ̀ sí tọ̀run ìjọra wọn ìyá táyé dàtí kò fẹ́ sí ẹ dàtún tí wọ́n bá jẹ́wọ́ ògbére fún yẹn bí aláṣẹ kí ọba wò yí pé wọ́n ń ṣe làwọn àti àbí dàbọ̀ kérésì dèé.

òfin ìrìn àjò ikú ni nípa tó ní tó ní ṣe fẹ́ lọ́rọ̀ ayé àtúmọ̀tò ọ̀run kò rí bẹ́ẹ̀ o. wọ́n lọ ó ṣe ìdó ìfikọ́. lọ́sí ìrẹ̀bá ìyá àtọ̀rọ̀ ọlọ́run dákú bá jà jẹ́ o. ìbá jìyà tí ìrẹ̀bá jìyà lọ́rùn o ẹ̀rọ sátò sẹ́gbẹ̀ẹ́ táwọn náà máa ń kà. ثم لا يموت فيها ولا يحيا ilé ọba wọlé ọlọ́run ọba ẹ̀rí tó pé bẹ́ẹ̀rọ ìkúkúrọ̀ ló pé ilé tó tóbi. wọ́n yàtọ̀ sílẹ̀ tá a wà sí tá a lò láyé sí báyìí torí wọ́n nílé ọlọ́run ìlú àti káyọ̀káyọ̀ àdébì sẹ́lẹ̀ à ń parọ́ dára jẹ́ ní o. wọ́n nílé ọlọ́run èjó yẹn a iye ìlú ọlọ́run wo ni èjó yẹn ó takò tó wà ayé àlùkò àná alákọ̀ọ́lẹ̀ ilé ọlọ́run máa ń jó yẹn o tẹsẹ bá lọ wọn alikọrin àtúntà amáǹkà lẹrù lọhìn lọlọwí ámì yàtú. ilé ọlọ́run bá kọ́ ámì yàtú lọ́lọ́run pé iná tó gbóná girigiri tí máa ń jó yẹn. ọlọ́run dákun má jà wọn náà ìdílé ní kéèyàn gbé nàìjíríà nígbà yẹn bá gbé nàìjíríà pẹ̀lú gbogbo ẹ̀ ó tún wá lọ wọlé áà wọ́n ló fi ẹ̀fẹ̀ kan ó tún fi fún gbòdè gbèrè yẹ kí nǹkan ẹni tún yíwọ́ wá pátá ni. ọlọ́run lè koko ní àwọn nítorí pé ní wọ́n bá ń wọná gbogbo ìgbà ọlọ́run ní kó lè mọ̀ náà fi jà jùlọ́lọ́ hàn. bàtàlì náà jùlọ́lọ́ àdáyìrà. ìyẹn kó kò lè àdá. ó dà àwọn ẹni tí wọ́n sọ pé tí láwọn nímọ̀ nípa bí ara ti rí wọ́n fa ìmọ̀ òde òní yọ̀ ká má sara wa jẹ ọ̀rọ̀ ọlọ́run àwọn kẹ́ni tí bá wí káàdì kàtí kẹ̀ wí àwọn tó fìdí ẹ̀ múlẹ̀ ìwọ̀n òkè ń ṣe mùsùlùmí ṣùgbọ́n wọ́n gbọ́ fọ́wọ́ ní alùpàá àlè yìí bí áhà áyà àdé tó bí fọ́ pé kó lẹ́nà lẹ́dí ìjà ti jòló odò hàn bàtàlínà jòló dán wọ̀yọ̀ hà bàtàlínà jòló dán wọ̀yọ̀ hà táwọn fẹ́ bá dín jiná báyìí á tó wá jíjà wọ̀ mí àwọn onímọ̀ sí àwọn àtọwọ́ wọ̀ wọ́n ní a ah, bá a ti wà láyé ọlọ́run bá àjọ ní ayé bá a ti kó tún kéré sí tọ̀rọ̀ rẹ̀. bí bẹ́ẹ̀ bá jó ẹnìkan ó ní táìmù kẹsílẹ̀ yóò ju ọ̀dà tí ò ní níbi ìlú. ó jẹ́ ìdílé má ti jáde lára rẹ̀. ìyẹn náà dẹ̀ sì sí wa tí wọ́n bá ń wọ ẹgbẹ́ afọ́mọ̀ kan kájọ nígbà yẹn ká máa lọ ọmọ kékeré jọ sí ìpọdún mẹ́wàá o ọ̀tọ̀ náà o torí tó wà nù hadithi tó lálàáfíà òun ni ike tọmọ yín máa ń di ọdún méje ẹ̀fọ́ aláṣẹ kọ́ lọ kírun tọ́ba lọ́dún mẹ́wàá tí ọba fẹ́ kírun kéèyàn lù nítorí ẹ̀ ó fi ẹ̀yìn pé after ten years tọmọ bá dì látó lè ṣe kíni o látó lè lù ẹlò àwọn obìnrin ọgbọ̀n tí ọ̀wá ní wọ̀ra ẹ bá wo báàgì obìnrin míì báyìí tí wọ́n bá wọ ẹgbàá fẹ́nìkan pé áálù ní ẹgbọ́n ọgọ́rùn-ún lápẹẹrẹ nígbà wọn gbà kọ̀ọ̀kan lè dórí mẹ́wàá kò lè máa ké bẹ́ẹ̀ tó fi ọgọ́rùn-ún ìrètí awọ ara wa yìí ó ní táìmù tí ó lè mọ ẹ̀ka ìrora bẹ́ẹ̀ náà lẹ́ni sí jóná tọ́ba bẹ̀rẹ̀ sí ní jóná á jóná lásìkò kan débi pé kò dẹ̀ ní délé iná yẹn ìgbà tí ọba wa ní ìfura iná nìmọ ọlọ́run ní bàdáyé náà jèrò dáhùn jáde lọ ha ọlọ́run tó wá fẹ́ pààrọ̀ àwọn ẹ̀ yóò àbí kẹ̀kẹ́ ẹ̀ o ọlọ́run ti yẹ kó kọ̀lẹ̀ àdá kó fi lè tún bọ́ ìgbà yẹn. Ah, ọlọ́run dákun bá jà jìyà. Bẹ́ẹ̀ni wọ́n kìlọ̀ fún ẹ̀wọ̀n bí irú bá ti wà ní ọ̀rọ̀ náà yìí. Ó ní kẹ́ lómi gbá rẹ̀. Ó lè níyàwó bàdán òun ni, ó lè gbọ́dọ̀ fẹ́. máa fi ra rẹ̀ pa ẹlòmíì ọgbà rí ọlọ́mọ bàjẹ́ wáyà ẹni ọbẹ̀ tún tó gbà yẹn ni pé tó jáwé ẹjọ́ kan lásán láì dédé pàtàkì kì í sobìnrin tí ń sàlejò ẹ̀jẹ̀ bí mo ti dà lára rẹ̀ kò rẹ̀ kò tó àrùn kò ní sòrò kò tó ọmọ lọ́wọ́ ọkàn ìwúlẹ̀ bí ẹ̀ pàtì ni ó ti jẹ́ ní ó àtàrí o. anabi sallallahu alaihi wasallam nínú hadithi tó kù tó láwọn ẹni méjì mú un ṣèrìn àjò wọn mú orí àwọn ẹnìkan tí wọn jẹ wọn yá wọn á ní kí làwọn eléyìí wọn ní bẹ́ẹ̀ àwọn tó bá ń sinmi lọ́dọ̀ rọmọdọ́ nìyẹn láì ní ìdí pàtàkì. ìyá talé nìyẹn o ìyá talé kìyàmọ ọlọgbà ló fi fáwọn bàbá wa tí wọn bá fẹ́ báyẹn sì dárò ẹni rẹ tó kú ẹ gbọ́dọ̀ wọn sọ pé òòyà talé la ọlọ́mọ jẹ́ àárín ti tàlẹ́kìyàmọ̀ á ìyẹn lọ lágbára ìyá tàlẹ́kìyàmọ̀ ó lágbára pọ̀ wọ́n lọ́wọ́ ti sọ́nù àyàfi àlàáfíà yọmọ ìdí bábọ́n lè bá mi àdó ìlànà ìtàkìyìn àwọn ọ̀rẹ́ ayò ọ̀tá ni wọ́n máa di fúnra wọn tó bá di jọ̀gbìn náà ẹ̀yàwó àfọyín tí bẹ̀rù ọlọ́wọ́ bàbá máa wọ́n pọ̀ lè kó torí bẹ́ẹ̀ torí bẹ̀ wọ́n lọ òṣèlú ìtọ́lẹ̀ àyíká. ọlọ́run nínú àwọn ìjọ bí àwọn adàlẹ̀ wúlà àtàwọn gbogbo wọn bẹ́ẹ̀ kanzabu bi aya sí na wọ́n máa pe aya wa wọ́n máa pe nírọ́. bí him ọlọ́run wa. pa wọ́n rẹ́ pẹ̀lú ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n dá yìí. Wallahu shadidul iqab. torí bẹ́ẹ̀ ọlọ́run ọba lè gbogbo níyàwó. ونزل أمر النبي صلى الله عليه وسلم يهود بالإسلام. wọ́n ní áyà yìí ó sọ̀kalẹ̀ nígbà tá a Ànábì sallallahu alaihi wasallam tó pa àwọn Júù ó pa wọ́n láti ẹ̀kẹ́ kí wọ́n ṣe Islam. báàdà mọ́rìjà ìní ìbàdàn nígbà tá à ń dẹ́bi ṣe níbi ogun bá dàrí tọ́lọ̀ ọjà. bọ́kọ́lù lọ́hùn wọ́n wá sọ wípé ìrètí sí ọlọ́run. láì ẹ̀kúrá mẹ́ta á ń kọ́ sáta ní farami kùrá ìdínà ìgbìmọ̀ ọ̀rọ̀. sọ̀rọ̀ ìgbé àsọ fún ọ máa lérò kó ti lágbára gan o. àwọn ẹni tó bá jà tó wí ni wọ́n fi ogun bá dàrí ni àwọn yóò gbógun jà o. Wọ́n ọmọ gúnjà lójú ọmọ ìlú wọn bẹ́ẹ̀ lérò pé bẹ́ẹ̀ làwa o. Àwọn yẹ̀wò ti ń sọ bẹ́ẹ̀ fún àdẹ́bí. Sallallahu alaihi wasallam. Ọlọ́run bá wa sọ pé kàdẹ́bí sọ fún ọba ìpè. Ọ̀yà. Ìlẹ̀dí

sàríyà. sàtòkìlàbù nẹ sàyókìlàbù. a lè sọ pé sàtòkìlàbù nẹ ẹ láwọn kẹrẹ gbogbo dàbí ẹyin kẹ ti alára fàdébí bàbá yín pàdé ìjà yóò borí àwọn ènìyàn ń ló máa jẹjà ọjọ́ orí jẹ. ẹ̀rí wọn bá ń sọ bẹ́ẹ̀ fún ọ wípé láyé ń bí báyìí wọ́n fà yín wọ́n rún yín tètè tètè ní bá nẹ́bí bá fẹ́ bá jọ jà àgbà nẹ́bí. kódà àwọn tí ó kó lẹ́rú ọ wà nù yín. kódà ó tún máa wà nù yín kẹ́kẹ́ tí ó tún fẹ́ ìsákọ́lẹ̀ fà nẹ́bí sọ́lọ́ sọ́lọ́. ẹja kí wúdí láàrin yẹn. anẹ́bí sọ́lọ́ mọ́ ọ̀hún àgbẹ̀sọ́lá. ẹ̀mí ìdáhùn ọ̀kẹ́ lọ́wọ́ ọwọ́ agbóta sanwó oṣù kùránì ni ọyá gbà á ẹ̀sìn ti tipa dé ni ọgbà báyìí ń de orí ẹ̀ bọ́lẹ̀ ah irọ́ irọ́ sọlọ́lọ́ àlejò àlejò orí bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ o. ìkìkì ní ṣáájú ìjà àwọn adébọ̀ sọ pé ìkìlọ̀ ní ọ̀ṣáájú ìjà nítorí pé àdébì sallallahu alaihi wasallam àdébì gbogbo ayé bó ṣe jẹ́ àdébì mùsùlùmí ọjọ́ àdébì ẹ̀ tíye ṣe mùsùlùmí bí wọ́n fẹ́ bí wọ́n gbà. tọ́lọ́ ọba kan wípé ọmọ arúgbó alẹ́ka illa rahmatan lil alamin. ọlọ́run ní àárín rẹ̀ àdébì bí kò sí kó jẹ́ àánú sí gbogbo ayé. ṣíṣe fálẹ̀ ọmọ yìí nìkan àmọ́ gbogbo ayé ló fi jáde pé àlámọ̀rí ẹ̀sìn Islam yìí báwa mùsùlùmí ṣe ń sọ ọ́ láàrin ara wa á dẹ̀ sì tún máa mú létígbà ẹlòmíì ṣe èsì mùsùlùmí. ìyẹn clear sí wa o sábà lọ wọnú sọ́tùmù dáhùn àwọn kan wọ̀ ní ẹ̀ sàkọ́rà ikọ̀ lẹ́fọ̀ ọ̀kẹ́ mbẹ́ tó ń pè ní sàkọ́rà ń bẹ̀ àwọn yẹn tí wọ́n bá wọ̀ tán wọ́n máa fi mọ́ sàlákà kó ń fi sàkọ́rọ̀ ọ̀nà sàkọ́rọ̀ lẹ́wọ̀ yìí kí ló sùn yín débẹ̀. Kọ́lù lánàkùn mi náà ni mo sọ ní. Lánàkùn mi náà ni mo sọ ní àwọn ekérò ni. Wọ̀lọ̀mẹ́kún nù kí n mọ̀ mi sí i náà. Ajá kí ní kí àwọn ẹnìyẹn lẹ́yìn tó dùn ní ìṣèlérí náà ló ń ṣe mùsùlùmí. Ọ̀sán bá jẹ́ mùsùlùmí náà kí wọ́n sọ fáwọn èsì rò fún ọ aláwọ̀ dédé bọ̀ ẹbí rẹ̀ ló gbé ọyá máa kírun ṣùgbọ́n èrò ta ni kò kí yìí ọlọ́run ò ní gbà ọ́ tó fún mi gbólóhùn ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan rasulullah. tí wọ́n bá wọlé ẹ̀ sàkọ́lá tẹ̀ wọ́n máa sọ pé kí ló sun yín débẹ̀ wọ́n ti bẹ ayé kírun ni. bẹ́ẹ̀ lọ́nà ẹ̀kún mi náà ni mo أتاتا اليقين وكنا نخوض مع وكنا نخوض مع الخاعدين عظما تنوب لخلاص تنوب له káyà bá má jágbá gbèrè náà lọ aláǹdẹ́bí sọlọ́lọ́hùn àlè wàlúùsọ́lá òjíṣẹ́ gbogbo ayé ni. inú ohun tó jẹ́ sàtì mẹ́fà ní sọ́lọ́ àtàlà ìkẹ́nu ẹ̀ nìyẹn ó là nẹ́bí kọ̀ọ̀kẹ́ wọn máa ń gbé dìde fún jù ẹ̀ nígbà nẹ́bí Musa anẹ́bí ayisa aleyhi masalatu salam anẹ́bí àwọn ọmọ Israẹli anẹ́bí sọlọ́lọ́ọ̀fà àlùkálá wọ́n ti sẹ́rí àwọn ń tàwọn wọ́n bọ̀ ìtú àmẹ́ta wọ́n gbé mi dìde fún gbogbo èèyàn sọ pé àtẹni tó jẹ kiri yó àtẹni tó yẹ kiri yó àtọwọ sùsì kan àlẹ ọmọ ànábì ni wọn wọn fẹ wọn fọ òun ò sí ẹgbà àwọn tó wọn wúlẹ gbà. ìgbà táwọn yẹ̀wù tí yẹn wá ń sọ nígbà mí lérò pé mo ti lọ fèsì àwọn ọkùnrin sì tí òmò gúnjà dáadáa tó wí ni wọn lọ́ọ̀bà wa nẹ́jà ló wí ni wa má lérò bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ lérò bẹ́ẹ̀ lára ọlọ́run á ní kí káàtẹ́bì sọ fún wa yìí pé ọ̀dà ẹ wá gbọ́ o. tọ́ba tẹ̀ yìí gẹ́gẹ́ alárajà tàtúntìlẹ̀ àbúrò náà anẹ́sọ̀ sálá máa borí yín. ẹnì pé mo sọ̀rọ̀ ibi tá a ti lọ gẹ́gẹ́ ni pé a borí yín pẹ̀lú pé láyé bíbà yìí ààrẹ ni tó máa máa pa nù yín tẹ́ bá jọ kú lẹ́rú nù yín á gba owó ìsákọ́lẹ̀ lọ́wọ́ àwọn olùdó yìí níbi mo wá ti lọ ní pé yìí sọ̀rọ̀ ìsọfúnsọ ni nígbà tó ní sọlọ lọ́wọ́ àyọ̀rọ̀ sẹ́lá ó mú koran sọ́wọ́ ọ̀tún ọwọ́ àwọn ìdásí ọwọ́ oṣù koran tó gbà tọ́ba tó lóun ọ̀gá báyìí ọ̀kàn tẹ orí ẹ̀ sọ́lẹ̀ abẹ́kọ̀. ogun kẹ́ńtàrún tí wọ́n já sáàdẹ́bí sọlọ lọ́wọ́ àṣẹlá tí wọ́n gbé àṣà fún àlè ìgbóná àbí tọ́ọ̀lẹ̀ ọmọ ọ̀nkù wọn ó wá sọ fún àdébí ìjọ yìí pé ṣé kí n bá lọ jà lọ a ah, òdìjọ ọlọ́run tó pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ́ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó fi ṣe gbàgbà táwọn tó bá ti wá dé bẹ́ẹ̀ kọ́kọ́ pè wọ́n pé kí wọ́n gbà tọ lọ ah, ṣé jà ni máa ń ṣáájú ẹ̀kọ́ yẹn kọ́ jẹ́ jà pé wọ́n kí wọ́n gbà tọ lọ tó bá ti wá gbàgbà yẹn kò sí jà wọ́n nìyẹn wọ́n fi ẹ̀pẹ́ títí pilẹ̀ irú tí kìí sí ìjà ní máa ń pẹ́ ìpìpì lọ́sáájú ìjà. ẹ̀rí tọ́ba pè wọ́n tí wọ́n bá gbà àwọn àkọọ́lẹ̀ bíi tó fi díẹ̀ múlẹ̀ yìí pé ìgbésẹ̀ àkọ́kọ́ ni fífẹ́ gbèsè ẹgbà kọ́lọ̀ tọ́ba ti láwọn ọgbà ọ̀dà ọ̀. Adébísọ́lọ́lọ́ àlùkálá ipò táwọn wà ju ipò tí aláṣẹ wa Nàìjíríà Buhari tó wà lọ torí gbà láwọn fi darí gbogbo ayé ni wọ́n darí gbà yẹn àwọn tó máa wà lábẹ́ wọn àìníye irú nàìjíríà yìí ló máa wà lábẹ́ wọn nígbà yẹn sọ́nà lọ́wọ́ àlọ́ ẹ dákun bí aláṣẹ wa kò kọ́ ní bí wọ́n ṣe wà yẹn nígbà tí àwọn biafra tí wọ́n fẹ́ máa bá wọn takẹ̀gbẹ́ pé kẹ́ni kẹ́ni pé wọ́n dá wọn lákẹ́. bee bẹ́ẹ̀ lọ̀rọ̀ yín bẹ́ẹ̀ sí ló yẹ ká gbàgbọ́ yé dáadáa kẹ́nìkẹ́ bá ń já láǹtẹ̀ kò ní fẹ́ kẹ́lómi ìkútú mọ́ ó sì yẹ ò ní wàhálà lẹ ká fọ̀rọ̀ ẹnìkan òun máa ń gbogbo ògbà pé a bá máa wẹ̀ ẹni tíjọba ti gbàgbára fún náà ká máa ẹnu rẹ̀ kó aláṣẹ wa ń kọ́ bùkọ́rí wọ́n ti ṣe kí ni o wọ́n ti kú agbára fún un ó sì ti dá lágbára. Báwo ni àwọn èdè kẹ́rì? Ó ní bàbá kò pa wá jù. Ẹ̀tẹ̀lé sọ́nà o. Ẹ̀tẹ̀lé tó jíṣẹ́ àtàwọn aláṣẹ tó yí. Àwọn aláṣẹ gẹ́gẹ́ bí àtúnlẹ̀ fún àbáṣe fún àwọn àfa àti àwọn aláṣẹ tí wọ́n ń pàṣẹ kò lè jọba kò lè jẹ́ ìmọ̀ọ́mù olóògùn kò lè jẹ́ gọ́vnà kò lè jẹ́ chairman gan kódà lè jẹ́ baálẹ̀ ó lè jẹ́ baálé ó lè jẹ́ alákòóso bí àbá rẹ ọkùnrin gbọ́dọ̀ báwọn ti fanfa ìgbà tó wájú àti ìfì tó ga ju gbogbo àwọn ẹni táwọn aká ẹ lọ làlùsọ sọlá ń tó wá lọ fáwọn kan táwọn náà tó sọ pé àyèlú kéréje kan làwọn gbà ẹ wá ṣe tọlọ́hùn òkè bá láyè wọn bá láwọn nígbà ẹ ẹ nígbà ẹ wá gbọ́ àwa là ń mójútó ìlú là ń darí ìlú o á gba ìlú yín ẹ máa san ìsáfọ́lẹ̀ ọ̀rọ̀ yẹn ni òye pípọ̀ wọ́n máa sọ pé àlẹ́ mi kẹ́ gbé jàmbá ńlọ jà ẹ̀yin náà ẹ̀wọ́ ẹ̀rí fọ́rọ̀ yẹn ó kílẹ̀ àgìdì. wọ́n ti sọ fún ọ pé èyí fi ti pa sẹ́sì ọ̀rọ̀ ti ti díẹ̀díẹ̀ pé èyí fi ti pa sẹ́sì torí ha fi dì í ẹni tí a bá ìgbẹ́ kó ṣe ìkẹ́ nígbà tí bá lọ́rùn yóò padà bá yá mi. ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà àti àwọn ọmọ mi àbálọ̀ fẹ́ yà tọ́ba ní òfin ẹ̀sìn ọ̀sọ́ pé kí ọkùnrin ọ̀dà sọ́gbọ́ ojú obìnrin ló lè wá nù sẹ̀rí àtó lè dìgbìn tó lè bójú nígbà tó bá yé tó bá yé torí bẹ́ẹ̀ ẹ̀yin àtọmọ yín ẹ̀jọ̀ sọ ṣùgbọ́n àwa nù torí pé yẹn bá jẹ́ yẹn ń pàṣẹ nǹkan làwọn ṣe báyìí ẹ lè dé tí kú bá yọ wọn àtọkọ yẹn kọ yóò sin àbí òní sí àbí wọn túká títúkẹ yìí tẹ̀sí wàhálà kì ṣe haram wọn báyìí pé bó ti gbà nìyẹn á túká náà ni wọn bá túká kọ yóò sin àbí òní sí yóò sin gbà tí ọba yìí òṣìṣẹ́ ìlànà náà kò sálọ tó fi nílẹ̀ fún wa nìyẹn ló fi jáde pé yọ̀sọ̀ pé ẹgbẹ́ àpà tí wọ́n bá ti láwọn ọ̀fẹ́ ẹ̀ẹ́fẹ́ àpólè ọ̀dà o èmi wá ní ìdarí gbogbo lẹ̀ abẹ́mi lẹ ti wà ọ̀dà ẹ ti wà lábẹ́mi láti sùn lọ ẹ máa tẹ̀ ìsakọ́lẹ̀ wọ́n bá tó láwọn òní gbà ẹ̀ẹ́ ẹ̀ nígbà ẹ̀jẹ̀ àwùjọ tó dìjà. torí ẹ bá sọ wípé ẹ máa darí àwọn èèyàn nìyí ẹ ẹ sì wọ́n darí torí kò sí nǹkan tó lè bá ọ̀yàn sọ́lẹ̀ jẹ sí lọ. ẹ wo sàmákàrí wọn ni alikọ́ọ̀lì mi nà dín ní alikọ́ọ̀lì ẹni tí ò bá lẹ́sìn wàyí ń pín ilà zolmọ̀nà kébé zolmọ̀nà fẹsẹ̀ táwọn èèyàn bá sọ wípé alápọ̀nlé lẹ́ni yẹn ẹni àbùkù ni. àwọn ìsọ̀lá ọ̀fẹ́ yọ àwọn yẹn kó olùkọ́ ẹrú ìfẹ́ tá a bá ní ẹ máa darí àwọn èèyàn ẹ̀sìn ló lè darí èèyàn ẹ̀sìn wọn darí. mo wá sùn ní máa ṣàkóso ẹ̀sùn lẹ̀ gbà ajá péjà ló fún ẹ̀fẹ́ máa ṣàkóso fáwọn èèyàn. jíjà àti máa ń wáyé nìyẹn. ìdígbà tó sọ sálọ́ sọ pé kùránì ọyá ìdàrí orí rẹ̀ ní ìbẹ̀ rọ̀ orí bẹ̀ rárá. àbá àbájẹ ogun ọlọ́run wa sọ wípé ìdánilẹ́bì sọ fún àwọn àwọn aláìnígbàgbọ́ yẹn àwọn ojú yẹn tí wọ́n sọ wípé àwọn ọ̀lẹ́ lànà mi bájà ló jẹ́ owó ìdíwọ̀n. tọ́pẹ́ ìgbẹ́ ìgbẹ́ alára alùpùpù sálábà báyìí jà tó bá dẹ̀ báyìí jà aborí yín láyé ń bí báyìí kọ́ wá sì tẹ́ síbẹ̀ o tó bá pa inú kò yín lẹ́rú tán tó sì gbà sákọ́lẹ̀ lọ́wọ́ àwọn tó máa gbà sákọ́lẹ̀ lọ. wọ́n tó ṣàrú rẹ̀ ìyá táyé nìyẹn o wọ́n tó ṣàrú rẹ̀ ilẹ̀ ẹ̀jẹ̀ á ń tẹ̀ kéde tó kú paríparí ìyá o. wọ́n tún wá kó yín jẹ sí nínú ẹ̀jẹ̀ nìyẹn lọ́bi jẹ́ pé ìyá méjì ni o lọ́ọ́ má jẹ́ àjẹ́ kẹ́kẹ́ ألف في السعيين أو أقام أزف النار الحياة في الدنيا هاري مولي تعوي أنت ما في بنات أمامي مولي يقبلي في سعيك أولي الحياة البرسخية في سعيه أقول في سعيه أطرق ẹwùgbà ọba bá wa jọ ti lọ bí wọn bá wa wọ́n ti tún bẹ̀rẹ̀ bá ń kàkùrù. ìbẹ̀yẹ lẹni tó bá tó bá lẹ́tọ̀ọ́ sí kó sí àtàrí oṣù máa jẹ ẹni tí wọ́n bá rí kí oṣù máa rí bẹ̀rẹ̀. ẹ̀rí kó tó tẹ̀ wá gan àyàtò àṣọ òun ni láéláé lọ́yà ló jẹ́ ń bẹ́ẹ̀ gbére ọlọ́dàkùnjà wọn ló jẹ́ ń bẹ́ẹ̀ lọ́yà iná gbére ọlọ́dàkùnjà wọn lẹ́. ọlọ́wà ní àwọn aláìní gbàgbọ́ yẹn o láyé báyìí ó di àti àlùfò sálà máa ṣẹ́gun wọn apá àwọn tí wọ́n bá wọn. wọ́n sọ ṣàrò náà ilá jahannam á tún wá kó sínú náà jahannama ó di méjì lọ́rùn ìyẹn ni mẹ́wàá jahannam wọ́n bí sálì ha á ìfẹ́ búburú ní jahannama o. tí wọ́n sọ pé mẹ́lì yẹn padà fi àtàgbárọ̀ sí á ó ọtịtara na apa ụmụnaahịa tụrụ tee ya taletatọ tabi atụtụtọci bụdi tenaịwa bụrụ tapaaatụagụ ụlọ abụaraụya aai r naọrụca aodụzike atụeite ọzọ ya tí wọ́n kà yẹn àfàwà alkalbi látọ̀dọ̀ àbí sọ́ọ̀lẹ̀ látọ̀dọ̀ abdullahi ibn abbas wọ́n ní sẹ́ra àwọn yahudi madina wọ́n sọ nígbà tí àwọn ọ̀sẹ̀ bọ tọ́jà jẹ́wọ́ níbi ogun bá dàrí wallahi annabi ul ummi hada wallahi àwọn gẹ́nsọ̀ pé àwọn fọlọ́ òbúra ànẹ́bì tó ṣe kó lè ka ohun tó sórí tí ó lè kọ́ èyí tó ṣe bá ànẹ́bì musa sọ fún wa pé ń bọ̀ a ti bá nínú tẹ́lá wa pẹ̀lú ròyìn rẹ̀ wà á ń lẹ̀hùn àwọn yahudi gẹ́gẹ́ gbà wọ́n wí bẹ́ẹ̀ o àwọn rí i pé àṣà rẹ̀ tó bá ta kò ní fàyà sí ètò tí ó fi dé ibi ogun wọ́n wá sí gbà pé àwọn gbà fà lẹ́bi sallallahu alaihi wasallam àwọn dẹ̀sí máa tẹ̀lé àwọn apá kan wá sọ fún wọn yìí pé ẹ má tọ́jú o tí a fi rí ogun míì yàtọ̀ sógun bádàrí a ò pèsè lóòótọ́ ni náà níbi tí wọ́n máa borí ogun ni kọ́ bá lọ sójú ogun kẹrin wọ́n ní wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ìṣèyí méjì nígbà tí ìṣẹ̀lẹ̀ padà ṣẹlẹ̀ ẹ̀rọ kẹbi ogun bá dàrí àbí ogun pọ̀sẹ̀t ogun kejì ogun pọ̀sẹ̀t ẹ̀rí gbé wọn pa pípọ̀ ní àwọn sàhábà ó pa bí àjọrin nínú wọn. káńsọ̀ sọ́lá ní ẹ̀sìn lálàá tẹ́lẹ̀ pé wọ́n ní wọ́n lálàá lójú rẹ̀ pé wọ́n dún màálù. kíkọ́ lọ́wọ́ bí àwọn sàhábà pé màálù dúdú bò ó kí ni ìtumọ̀ rẹ̀ kálukú ń sorí yìí ẹ̀fẹ́ lómi ti bá ń tú alájẹ báyìí èèyàn fẹ́ lè máa rẹ́rìn káàkiri èyí ọlọ́run ní màálù ìdarí tọ́jú lójú oorun yẹn ìtumọ̀ rẹ̀ ní pé ogun mẹ́sàn-án tá a jà yìí wọ́n pa àwọn sàbí púpọ̀ bẹ́ẹ̀. sọ́lá wọn kò sáfà dànù láàrin wọn tí ò ṣe sí ohun tá a yọ dànù lára màálù àti tá bá bá ìbàdàn àbí tọ́ rẹ̀ àbí gbẹ rẹ̀ àbáwọ̀ rẹ̀ àbí gbogbo rẹ̀ ẹ dákun kí ni òwúlò lára màálù àbí bàtà ẹsẹ̀ rẹ̀ àbí wo rẹ̀ kàdáàlì kàtó. àwọn ọ̀gbẹ́ni ẹ wá ń wò pé tọ́ba tó lo ogún òbí tọ́ba tó borí ìṣẹ̀lẹ̀ tí húdù wá ṣẹlẹ̀ tẹ́ tí wọ́n máa ń ná àwọn sàádé wọ́n bá ń ṣe iyèméjì. wọ́n bá ní èso òun làdẹ́bí sí àwọn kan lọ́jọ́ra orí ibú yẹn wá borí lẹ́mi wọn wọn ò gba ìsìláàmù. àlùkáàrí wa tún wà láàrin àwọn àtàlẹ́bí sọ́nùmọ́ àtàlà wọ́n bá tún tún àdéhùn wọ́n tún àdéhùn wọ́n ní wọ́n pẹ̀lú kẹ́rí ká bólú la àṣíráàbì wọ́n ní ìyẹn nìyí ìyẹn kó àwọn bíi sixty tí wọ́n gùn kan lọ́sọ̀tà àwọn ará mọ́kà àbí sọfíà àtàwọn ẹ̀ka àwọn bẹ́ẹ̀ kó bá fẹnu kù ṣíṣe káwọn fohùn sọkẹ kó bá padà síbọ̀ jinlẹ̀ ọlọ́fẹ́ àdébí ẹ̀sà àdébí yẹn nìyí wọ́n ní sàrọ̀ lọ́wọ́ wa padà sọ áyà yìí kalẹ̀ afa muhammadu bin ishaq bin yasau wọ́n nígbà tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí àwọn ọkùnrin níbi ogun bádàrí àwọn àkójọpọ̀ kan nínú àwọn yahoo tí lọ sí mọ̀dínà wọ́n á dẹ̀ yin yẹ̀húdí ẹ sọ́ra o ẹ sọ́ra o wọ́n bá ti pé mo tọ́ ṣẹlẹ̀ sí àwọn ọkùnrin tí bí ogun bá dàrú yọ ṣẹlẹ̀ sí yín torí bẹ́ẹ̀ ẹgbẹ́ ìsìláàmù o kó tó ní bàjá lọ́wọ́ jálù yín o wọ́n náà sọ sọ́lá sọ fún wọn yìí pé ìdẹ́ mọ̀ pàdébì mi ní wọ́n rẹ̀ mí ń kẹ́ sí yín ìbọn wà ní òsínlá yìí ẹ̀sìn gbàlùkọ́ àti tẹ̀lé kọ́ bá ní rẹ̀ Muhammad àníṣẹ́ má gbà tẹ́jẹ́ o àwọn ọjọ́ kẹ́ńtà ọ̀kẹ́ pàdé tó lè pé wọn ò mogún jà tó fi wíìnì wọn yẹn fún ilé òpin bẹ́ẹ̀ ti wá o náà lè bọ́ ọjà ọmọ pé yẹn ni wá ọlọ́run fi wá sáyà sí àkàlẹ̀ kẹkàlẹ̀ pé aláwọn alẹ́ nígbàgbọ́ sọ fún wọn yìí pé bá a ló sọ sálámbá kojú ẹ̀yìn jù yìí náà tó bá ba yín jà á borí yín. ẹ tó bá wọjá dẹ́mọ̀ fún ọwọ́ aburú ni ibùdó ọlọ́wọ́ alẹ́kọ̀dé káwọn ẹlẹ́kùn áyà tó àló ti tó fún yín láyà àríwò yẹn ó ti tó fún yín láríwò yẹn ẹ̀rí àríwò yẹn lórí pé òye yìí ọyẹ ká ẹ lè rí àríwò yẹn fífi àdáyé. nípa àwọn ikọ̀ méjì tí wọ́n pàdé pọ̀. ikọ̀ kan ń bẹ ìyẹn níbi ogun bá dárì wọ́n pàdé láti jà ikọ̀ kan ń bẹ fi àtúntò kọ́ sílùú fi sabilillah. wọ́n làwọn ìgbà tẹ́lẹ̀ àwọn ọ̀yẹ́ nìyí ti sàdẹ́bí làwọn ń ṣe tiwọn àwọn ń jà ní torí tọ́lọ́wọ́ bá sùhánà wọ́n tẹ̀lé tọ́lọ́wọ́ wọ́n tẹ̀lé sàdẹ́bí. ó yẹ kí ẹ lẹ́sìn tó láriwo yẹ fún yín òun káwé ni yóò wọ́n sì jẹ́ kí ni ọ. wọ́n jẹ́ tí wọ́n rà tàbí ọgọ́rùn-ún mẹ́ta àti mẹ́ta là ni wọ́n. ẹ wá wò òun káwọ́ bó tún ṣe pọ̀ tó yìí ẹ̀sìn tí wọ́n fi jẹun tó kárí wọn ó yẹ kẹ́ má rí wò lé fẹ́ ní àwọn àfáàwá fi máa ń sọ fọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tí wọ́n máa sọ pé jihadi jihadi jihadi àwọn afáàmà sọ pé ẹ̀rí jihadi ìjagun sí ojú ọ̀nà ẹ̀sìn àtàtàkọ ẹ̀ ọláwọn òfin tó lè ìmọ̀ nílà kọ́kọ́ nítorí pé àwọn sọ̀hábà nìyí ìṣe fóǹkà ni wọ́n fi ń lọ jà ṣùgbọ́n wọ́n ń jà pẹ̀lú iman ẹ̀yin náà wo bá ṣe pòǹkà wọn wọn ò ju ọgọ́rùn-ún mẹ́ta àti mẹ́tàlá lọ ẹ̀sìn tí wọ́n ó tún kù síjà wọn fi rọrùn kò tún kárí ẹsẹ̀ yọ méjì péré wọn ni. wọ́n sì ní aṣọ ogun mẹ́fà ẹ̀rí wọ́n wá ní ìdá mẹ́jọ péré ọ̀pọ̀lọpọ̀ ọwọ́ ẹsẹ̀ kẹ wọ́n tún fi rìn. ibẹ̀ yẹn ni ó ti máa kílẹ̀ àti wáyé pé àníṣe àwọn onígbàgbọ́ òdodo jíjà ọba jẹ ìwáyé gan kì í ṣe pípọ̀ láàbìjà. pé bá sọ jihad jihad jihad bò ó láwọn òfin ọ̀dẹ̀ láwọn òde tó dé ìmọ̀ọ́nì lèyàn kọ́ gbọ́dọ̀ ṣáájú kódà bí yẹn gbé àdó olóró tó gbé sára jù bẹ́ẹ̀ lọ tí ọba ti imán yọ ṣé o fẹ́ kékeré yìí ó lè yí mọ́bi lẹ́yìn jú yóò pàmí lápá yé tètè mi àti olórí tèmi bá yìí mọ́bi yóò kú lẹ́ẹ̀kan náà nìyí wọ́n bá yìí mọ́bi lẹ́yìn tó bá ta kiri yìí mọ́bi lẹ́yìn jú ṣé ò ní pa òun lápá yé báyìí. bóńkà wọn sàbí ti ni nǹkan èlò náà tún kéré ọ̀pọ̀ ohun ẹsẹ̀ wọn fi rè wà ó kóra. ó kóra tààrà bí tó ṣe pé wọ́n ń jagun sójú ọ̀nà ọlọ́run ọba ìyẹn àwọn ọjọ́ ànẹ́bì sallallahu alaihi wa sallam kò ń ka wọn ọ̀pọ̀ wọn ò ní nǹkan ẹ̀jà wọn ò léṣe ń pa ikọ̀ kejì aláìní gbàgbọ́ làwọn. ọlọ́run wa mú nǹkan ìyanu wa wọ́n wá rí wọn sí pé ìlọ́po méjì àwọn ni wọ́n jẹ́. subhanallah àwọn kèfèrí nìyí àwọn jẹ́ gbẹ̀rún kan àwọn mùsùlùmí nìyí àwọn jẹ́ ọgọ́rùn mẹ́ta àti mẹ́tàlá kèfèrí tún wà ń rí àwọn mùsùlùmí sí two thousand ràáyà lẹ̀ ayé àwọn gẹ́rì ẹ̀ ní kìí ṣe pé kìí àwọn rí pé two thousand ní yìí. bá a kì láti yé wọ́n láwọn rí ẹ má wí kẹ̀kẹ́ fún wa two thousand ní yìí one thousand la wa àwọn yẹn ní three thousand ẹ̀ ní wa ìyẹn wá padà wá clear tọ́lọ́hún padà rẹ àwọn mùsùlùmí lọ́wọ́ máa kì láti ní pẹ̀lú bí wọ́n ti kéré tó. ọ̀yà. torí ọlọ́run ọba yóò máa ṣe àtìlẹ́yìn ìkún lápá mìíràn tún lè yí pẹ̀lú àtìlẹ́yìn rẹ̀ a máa ṣe fẹ́ni tó bá wù mo sì ṣe fáwọn onígbàgbọ́ òdodo yìí. lè ọ̀lẹ́ lẹ́ ààrẹ sọ ọlọ́run tí gbogbo ihun tá a sọ yìí àríwò yìí wà bẹ́ẹ̀ o ẹni tó bá ní ojúnú. ẹni tó bá lójúnú àbálá tá ní ìrú rẹ̀ èyí ṣe tẹ̀lé wòye sílẹ̀ yìí. kẹwàá nígbàgbọ́ sọ̀rọ̀ ìgbè kìí sọ̀pọ̀ nìyí òun lè já ẹni bá wa máa sọ pé àgézéké yìí pọ̀ ni. فمن فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين. Ìgbẹ́ mélòó mélòó ni àwọn ìjọ tó fi yí pé wọn ju kékeré lọ. Wọ́n tẹ̀sí máa borí àwọn ẹni tó ń pọ̀ pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run. Ọlọ́run àwọn àti bẹ́ẹ̀. Wallahu ma'as-sabirin torí ọlọ́wọ́ ọba nìyí ó máa ń bẹ pẹ̀lú àwọn oníṣòro ní gbogbo ìgbà ní gbogbo àkókò. eléyìí tó láriwo yé fún àwọn ẹni tó bẹ̀rẹ̀ yìí dẹ́ba wòye kẹ́ wá nígbà tó sọ́lọ́run pé kìí ṣe pípọ̀ kìí ṣagbára kìí ṣe nǹkan ẹ̀yà kìí ṣe bẹ́ẹ̀ di èèyàn fi borí àmọ́ pẹ̀lú kì í náà láti lẹ́yìn ọlọ́wọ́ ọba subhanahu ẹ̀ wà ń rí wọn sí pé wọ́n pọ̀ jù yìí lọ. wọ́n yẹ kó tó láti wòye fún yín kẹ́ẹ̀fì gbà tọ́lọ́run tọ́lọ́run ní oṣù yìí náà lè nẹ́ẹ̀sì tó pè ṣàkóhán. منفكرة للذات والضدة والخيل متوامة ولا أنعام ولا بذلك متاع الحياة الدنيا قصد المعابد من لله هب سوات من النجاه والبنين ولقناته المقطرة من الذهب والفضة والخيل والخيل المزومة والأنعام والحرث ذلك متره الحياة الدنيا والله عنده حسن المآب قد زين للناس حب الشهوات wọ́n ti ṣe lọ́sọ̀ fún ọ̀yẹ̀ kó máa nífẹ̀ẹ́ sí àṣehàn ládùn kẹ́mi rẹ̀ máa gbádùn rẹ̀ ọlọ́run ṣe é lọ́sọ̀ sẹ́mi yẹn ibùsùn láà ń oúnjẹ àdánwò ni o àwọn ṣe ìtọ́ni àbí ká sọ pé àṣetánì ni máa ń gbé owó yẹn gbà lé tètè yóò sákẹ̀ nífẹ̀ẹ́ ni. shahwat wọ́n ṣe é lọ́sọ̀ọ́sẹ́ mi ọmọ nìyẹn. ìyínà lè ná ìhóhò ṣàwádìí. ìyínà lè sá ìbá gbádùn obìnrin. wọ́n ní bá ní ìhìnà wa lọ́kọ̀ náà ṣeré lè mú. káfẹ́rẹ́ obìnrin kì í ṣe àárọ̀ mọ́ ṣùgbọ́n kéèyàn tọ̀nà tó dáa adébí sallallahu alaihi wasallam ó ní ilé ayé yìí ohun tí wọ́n ní kó wù mí jù ń bẹ obìnrin ni lẹ́yìn rẹ̀ ni lọ fi ń dà wọ́n tún wá fi ìtúsọ ojú mi sí bí kì máa kírun tí mo bá ti kírun báyìí ọkàn yóò balẹ̀ ní pẹ̀sẹ̀ mo bá wà ní òfàyín kékeré tí mo bá ti lọ kírun gbogbo ọkàn rọ̀ ní pẹ̀sẹ̀ káwọn náà kọ́ sí àlẹ́ mi sallallahu alaihi. وآله وسلم wọ́n ní wọ́n wá sí lọ́sọ̀ọ́. زين للناس حب الشهوات على النساء والبنين wọ́n ṣe lọ́sọ̀ọ́ fáwọn èèyàn hubu ṣahawaati ìnífẹ̀ ìgbádùn oníkàwọn bàbá máa wọlé ìnífẹ̀ gbígbádùn ẹ máa wọlé bàbá ẹ máa wọlé ẹ máa àgàrà ẹ̀rẹ́dà náà. wọ́n ṣe lọ́sọ̀ọ́ fáwọn èèyàn hubbu shahawati nínífẹ̀ẹ́ ìgbádùn obìnrin ìyẹn ni pé kéèyàn nífẹ̀ẹ́ obìnrin kì í ṣe wà ṣùgbọ́n kọjọ́ ní aláàlẹ́ o. tọ́lá nẹ́bí gẹ́gẹ́ alára sallallahu alaihi wasallam ó nínú nǹkan tó wù ú láyé obìnrin wà bẹ́ẹ̀. bákan náà lọ́fíńdà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bákan náà ìmọ̀ akírun wà mẹ́. tí mo bá wà nínú ìpayà mo bá ti lọ gbé lẹ́fílà mẹ́rọ bóyá bí rákà méjì ọkàn mi ó sì balẹ̀ pẹ̀fẹ̀ káwa náà kọ́ sàmẹ́rì. tó bá jásí pé ìnífẹ̀ obìnrin yìí kò ní látàgbèrè lọ dáadáa ni. ṣùgbọ́n tí wọ́n bá látàgbèrè lọ wọ́n di láburú. torí ká fẹ́yàwó nǹkan bímọ ìlànà mẹ́bìnrin ẹ̀ ẹni mẹ́ta kẹ́ńjọ́ kan wọ́n máa lọ sílé àwọn ìyàwó iṣẹ́ ọlọ́run sọlọ́lọ́ wọ́n á lọ béèrè pé bó o lè ṣe máa ń ṣèjọsìn wọ́n bá sọ fún wọn yìí pé báyìí báyìí lànà sọ sálánsì máa ń ṣèjọsìn nígbà tí kò sọ̀rọ̀ wọ́n ní ìjọsìn táwọn nẹ́bí ṣe yìí ọ̀pọ̀ o ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ nítorí pàǹdẹ́bì nìyí yìí ọlọ́run ti forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì èyí tó ṣe ṣáájú àti èyí tó ṣe kẹ́yìn tó bá ṣe bẹ́ẹ̀ kò sí láì ìkẹ́ bá ní ọ̀dà o gbogbo òru òun nẹ́fìlà ló wọ́n máa fi yẹn ìkejì sọ wípé òun tó wọn gbogbo ọ̀sẹ̀ òun àwẹ̀ ló wọ́n máa fi gbà ìkẹta lòun tó wọn ọ̀fẹ́ yàwó wọn òjíṣẹ́ ọlọ́run sọ́lọ́ lọ́wọ́ àṣọlá wọn sọ wípé ó ní ẹni yóò talẹ ni tó lè sọ pé òun bẹ̀rù Ọlọ́run àbó òun fáyọ Ọlọ́run ọba ju èmi àdẹbì lọ tòun ti bẹ́ẹ̀ nìyí mo máa ń kírun lóru màá tún sùn tọ́ba tún di lọ́sẹ̀ ńgbà mí nígbà rẹ̀ fàá yàtọ̀ fáwọn ọ̀rọ̀mọ náà ní o màá tún sínú mo tún fi àwọn ìyàwó rẹ̀.

tọ́ba ti di karùn-ún ó ti di régbè lọ́ńdọ̀ òun ti di ọ̀daràn inú àdínì nìyẹn o ọ̀daràn ẹ̀sìn nìyẹn o. sọ nípa bẹ́ẹ̀ wọ́n ṣe lọ́sọ̀ fún yẹn ìnífẹ̀ẹ́ kó gbádùn obìnrin yẹn ni pé obìnrin tó yẹ pé yóò lè máa bímọ fún yẹn alẹ́sàn sọ̀tà láti wá lójú kòkòrò rẹ̀ obìnrin lè fọ̀ lọ́wọ́ èèyàn tí yẹn bá fẹ́ bímọ púpọ̀ lápẹẹrẹ nífẹ̀ẹ́ èyí sì ṣe wípé kò kàn kọ́kọ́ dájú láwùjọ wà yìí kó tilẹ̀ yọ̀kẹ́ lè fi fọ́tì. ó gbọ̀n lè lọ fẹ́ yàwó mẹ́rin kó lè pípọ̀ kí ó bìrì kí ni o mẹ́wàá mẹ́wàá ó ti nídìí pàtàkì ni ẹ. ṣùgbọ́n yàtọ̀ síbẹ̀ nínú èyí tí wọ́n fi ròyìn àwọn tó ń wa ọkọ̀ táǹkà yẹn. ìwà lọ sí Àbújá èké gbogbo olùkọ̀ọ̀kan mọ́kúá ni o kéde kan ni o igbá kọ̀ọ̀kan lóníyàwó mẹ́ ìyàwó lè <laughs> èyẹ ti dọ̀dá rẹ̀ ń tẹ̀lé ni kò sínú ìlànà ẹ̀sìn bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ parí. torí bẹ́ẹ̀ ìnífẹ̀ẹ́ gbígbádùn obìnrin ó ṣe lọ́sàn-án fún yẹn tó bá ti jọ́nà tó dáa bákan náà. wàlíbà ni ìnáwó alẹ́kọ̀ọ́ náà ti rí. ẹ bákan náà ìnífẹ̀ẹ́ ọmọ kábímọ kọ́pọ̀ ọmọ lè jọ̀sọ̀ àǹsọ̀ sálá ń fẹ́ bẹ́ẹ̀ kọ́mọ wá pọ̀. wàlẹ́kọ̀ọ́ náà ti rí alhamu wa. àwọn àwọn ẹni tí wọ́n máa ń lọ fẹ́ tòṣọ́ ọmọ bíbí ìwà àbàjẹ́ ni o ọlọ́run ò nífẹ̀ẹ́ sí o wọ́n ń pe kíní kan ní tahdidu nẹ́sílì ìyá ọmọ báyìí níbi haramu ni o èèwọ̀ ni mùsùlùmí ọ̀gbọ́dọ̀ bá wọn ṣe o wọ́n ń pe kan ní tanzimu nẹ́sílì tábàbíkẹ́ lọ́dún ni ọdọọdún kàrọ́ á tó bí mi èèwọ̀ ni mùsùlùmí ọ̀gbọ́dọ̀ bá wọn ṣe o àyàfi tó bá já sí dókítà tó mùsùlùmí. tó dandan pẹ̀lú mọ́ rẹ̀ tó sọ pé fẹ́ rí ìyàwó yìí tẹ́ ẹ kò gbọ́dọ̀ bí méjì lọ. àbẹ̀ kan fẹ́ rí ìyàwó yìí tẹ́ ẹ fẹ́ yìí tó bá bí kan lọ́dún ni ó yẹ tọ́dún karùn-ún bíbẹ̀ kọ́ wà ó pàtàkì nínú ẹ̀sìn ju lọ ti rí ìyá ti rí ohun dà ṣùgbọ́n kí lọ́mọ́ pẹ̀lú àgbọ̀lá fún kí ẹ̀mí ìyá ni ọ wà ju ká máa sọ kọ́ ọmọ wá kọ́ wá ṣokùnfà kú ìyá lọ. so nípa bẹ́ẹ̀ wọ́n ṣe lọ́sọ̀ fún yẹn nínífẹ̀ẹ́ gbígbádùn ìyàwó lọ́nà ẹ̀tọ́ àti ká bímọ lọ́nà ẹ̀tọ́ da ẹsẹ̀ irú bí wọ́n ti wà lọ sí ọmọ Fabiola nísì pé ọmọ rẹ̀ wọ́n ti síwá òtù báyìí torí wọ́n tún gẹ̀ẹ́tì wọn sí náà ní ládùúgbò ti kú ẹwà àtijọ́ ti lọ wọ́n fẹ́ lè má ti bí ẹlòmíì tó wà ń kalẹ̀ kábíọ́lá ti kú. wọ́n ò máa gẹ́ẹ̀tì ọmọ pé ó lọ́mọ kan nílùú báyìí lórílẹ̀‐èdè báyìí wọ́n ló ti pé wá oṣù báyìí. lónìí tó yóò bímọ yẹn ọ̀nà aláàlì. àìsàn fún wa yẹn pé fífẹ́ bìnrin ẹlòmíì wọ́n máa kàyà wọ́n lè kàyà wọ́n fẹ́ wọ́n lè ní mẹ́jọ rẹ̀. ìyàwó mẹ́jọ ni wọ́n wí o. nínú wóró wóró táwọn míì tí wọ́n bá ti fẹ́ báyìí ẹ̀ẹ̀kan nímọ̀ bí ó ti jẹ́ wọ́n bá láwọn kọ́ ọ náà ni. bẹ́ẹ̀ ni wọ́n ti wá ká títí tí fi lọ bíi mẹ́jọ a lè sọ pé mẹ́jọ lẹni nífẹ̀ àfi tá a bá wo ọ̀dẹ rẹ̀ tá a bá obì mẹ́jọ lókun. ṣùgbọ́n lọ́ọ̀dẹ rẹ̀ wo tó wà mẹ́kò ju mẹ́rin lọ ṣùgbọ́n àwọn ọ̀kẹ́ ti lọ àwọn tó lọ ni àní pé níyàwó rẹ̀ àwọn eléyìí ni àwọn ẹnìkan tó fẹ́ rí tí wọ́n ti bímọ fún rí ni. so nípa bẹ́ẹ̀ wọ́n ṣe lọ́sàn fún yẹn ìnífẹ̀ẹ́ gbígbádùn ìyàwó àtọmọ wàlùkọ́nà tẹ̀rẹ̀ lọ́mọ kọ́tọ́rà àti àti dúkìá tó pọ̀ ìyẹn ni pé owó tó pọ̀ bá aláìfi kéèyàn lówó ọ̀nà téèyàn sì tọ̀ lówó òun náà ni kéèyàn ṣiṣẹ́ àbí kọ́ dáko àbí kéèyàn máa sowó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn téèyàn gbà lọ́nà àlàálí kìí sọ̀nà ẹ̀rìbá owó èlé kìí sọ̀nà ẹ̀bọ̀nù pé sọ fẹ́ dọ́dọ̀ rẹ̀ ni lọ́mú iye báyìí wá sọ ọ́ kú dúró kìí sọ̀nà ẹ̀bẹ̀ kìí sọ̀nà ká máa chí ti yàn ká máa yẹ̀yẹ̀ jẹ adọ́gbọ́n sí nǹkan kìí sọ̀nà dídó sóòkù ṣùgbọ́n èèyàn kówó jọ lọ́nà àláàlí kìí sàràmù nínú ìfẹ́ tí wọ́n ti fi sẹ́mi ọmọ nìyẹn ni pé kó ní dúkìá tó ní pé yóò lè máa yan zàká ń bẹ́ẹ̀ yóò fi àánú aláìní ń bẹ́ẹ̀ ẹni tó ní bùkátà yọ sànù wọn mẹ ẹni tí òrí jẹ tí òrí mu yóò fún níbẹ̀ ọmọ tó fẹ́ lọ iléèwé yóò fún bẹ irú eléyìí dá ṣùgbọ́n èèyàn ó fowó jọ a máa fi ṣe aráàmù àbí a máa fi wà bàjẹ́ ìyẹn ló burú púpọ̀ jù. ìyẹn ni pé kéèyàn nífẹ̀ẹ́ dúkìá tó pọ̀ nínú góòlù àti sílẹ́fà. àti àwọn ẹṣin tó dáa wọ́n ti ṣe lọ́sọ̀ọ́sẹ́ mi yẹn kéèyàn fẹ́ràn ẹ̀sìn tó dáa ẹ̀rí pé láyé lóde lónìí ààrẹ lómi ìtàn láì kì í mú tó. ní máa ń wà lẹ́mí yẹn kéèyàn ọ̀fẹ́ wọ́n bá jáde pa áfíìsì lọ́wọ́ ni kò sí láì sí. èrò níìsì káàbá àlọ́kọ̀ ẹ̀dá kò fáà ríwo ní bẹ́ẹ̀bí ọkọ̀ tá a fáà ní nífà. irinṣẹ́ kéèyàn ní mú tó wọ́n lè pé wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ wọ́n bá eléyìí òwúlò yóò tún rà mí nítorí pé àwọn ọkọ̀ yẹn náà bó wọ́n ti yàtọ̀ síra wọn bẹ́ẹ̀ náà níṣẹ́ wọn yàtọ̀ sí. tó bá jáde pé nǹkan tí yẹn máa lò ó fún nípa dáadáa bẹ́ẹ̀ yẹn ni dáadáa ni ìfẹ́ ti ń bẹ lẹ́mìí yẹn. bẹ́ẹ̀ náà ni nǹkan ọ̀sìn bíi ìràkúnmí ẹ̀rí pé lómi máa ń fẹ́ràn bíi màlúù bíi ìràkúnmí bíi àgbò ẹlòmíì tó bá ráwọ̀ adìẹ rẹ̀ èmi náà mọ ládùúrà adìẹ yìí kò sí láì fi. ṣé yọ ọmọ máa fi ṣe dáadáa bẹ́ẹ̀ náà ló kó. zálíkà àìmọ̀sùkúrò mọ́tà òlà àyàtì dùnìyà. gbogbo ohun tá a dákọ̀ yìí ìgbádùn ayé lásán lásán ni. sàmọ́tà òbí bí a fún mọ́yá fún náà. èèyàn kẹ́ máa fi gbádùn láyé ni yóò sì padà tẹ́wọ́ bá yá náà ni torí bẹ́ẹ̀ ọlọ́run ọba ní irun tó wà lọ́dọ̀ rẹ̀ á òun ló fi ń da ní irun téèyàn máa ń sẹ́rí sí o. òun àlùjẹ́nà àlùjẹ́nà ló fi ń da jù torí gbogbo àwọn ìgbádùn yìí lásìkò kẹ́ni o. béèyàn bá lóun gbádùn oúnjẹ ẹ̀gbọ́n kẹ́ni àwọn afẹ́ ẹlẹ́kọ̀ọ́ wọn ni àtàkùn lò kó làyàwó mi àlùfáà kábúṣe wọ́tẹ́lbàṣọ alifa tọ́ọ̀kì ń fa ọkọ̀ tọ́ọ̀kì àtàkùlù kúlà yà ó mi alifa kàmúṣe. àtàkùlù kúlà yà ó mi alifa kàmúṣe. wọ́tẹ́lbàṣọ alifa tọ́ọ̀kì ń fa ọkọ̀ tọ́ọ̀kì. wọ́tẹ́lbàṣọ alifa tọ́ọ̀kì. tó lè jẹ gbẹrún àgbò lójọ́ kọ̀ọ̀kan wọ́n lẹ́nìkan ló ń fẹ́ ṣe dàbàrà ó gbẹ̀ fúnyàwó rẹ̀ jọ kàn pé dàbàrà tó ń fẹ́ ṣe odidi pẹ́pẹ́yẹ ni lọ́wọ́ fi ṣe ájò ni ṣùgbọ́n kó o ti pẹ́pẹ́ ẹ̀yẹ bí wọ́n ṣe máa ń ṣe ọbẹ̀ déèyàn jẹ wọ́n fi gbogbo èlò sí ọba ni wọ́n gbé wọ yàrá wa nǹkan tó kù ọ̀wọ́n dà sí àtọ́lù fẹ́ gbádùn ẹ̀mí òun kó òun jò dìdí pẹ́pẹ́ yẹn lọ́ba bẹ̀rẹ̀ pẹ́pẹ́ yẹn ta wí gbàdí ìjẹ́ dé lájì wọ́n wọ bóde ni ọ̀sìtù lọ́sọ̀ kalẹ̀ sí kàdáàlì kàlẹ̀ àyà tuntun ni àbáyé ṣe rí nìyẹn gbogbo nǹkan náà ta ní bí yẹn lọ́pọ̀ tó pọ̀ bó lásán tó pọ̀ bó nílé tó pọ̀ bó níyàwó tó pọ̀ a sì díẹ̀ bẹ́ẹ̀ ọmọ máa sì díẹ̀ bẹ́ẹ̀ oúnjẹ mélòó la fẹ́ jẹ ẹ wà wọ́n Buhari tí wọ́n ń darí orílẹ̀-èdè wa wọ́n fẹ́ lè má lè mú kùnú lítà kankan lọ́wọ́ tán bóyá wọ́n tẹ̀ lè mú iná wọn ti ń dáhùn ní òtó bẹ́ẹ̀ kùnú lítà kan lọ́wọ́ gbé fáwọn àmì ìdáhùn ọmọ ti ata àdarí àwọn ò mú un tiwa kò sí yẹn kọ́ wájú pé ká má yé kékeré lọ ayé yẹn ọ̀jẹ̀ nǹkan á tún máa tẹ̀síwájú lọ́la àbọ̀ wa níyẹn yìí bàbá wa. Thank you.